Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, enjoy jọ̀ọ́ subscribe, subscribe ẹ hẹ́tẹ̀. Face TV wò sùn orí. Pàdé wọ́n pè é ní bàbá báyìí. Lákòókò pè é ní kọ̀rọ̀ fún wa ní ìtàlí ìṣòwò. Àwọn alúpàlọ́pàá kékeré àríwá ló yàgò. Lóko wa, dájúdé wa, ìyàwó wa ní pa. ọmọ wa ní báṣubú tàbá máa jésù tó pa ìyẹn wa ló pa a lè sáré nígbàdàn ká sọ pé àwa àrùn á fi ráyìíká jìm kò ní jẹ́ kí lè sọ àkàtúntẹ̀ wọ́n sì jẹ́ torí ìwé tó wà lọ́wọ́ ti bá ní fi ta ìgbéga yóò yóò mèdí ẹ̀ gbogbo àwọn táwa lọ sí gbogbo tá a mú tá a fàfọlọ́pàá tí a ń jiyàn gbé tí a ń tàyàn tó bá ti jẹ́ kẹta àwọn ọmọ lójú gbogbo tó ń rìn káàkiri gómìnà wa ń ṣe tó dà ṣùgbọ́n constitution tá à ń lò ọ̀nà mẹ́ta ní ẹgbẹ́sẹ̀ tìjọba àpapọ̀ àti ìgbé ìpínlẹ̀ wọn àti state government and exclusive yìí currency ìjọba àpapọ̀ lórí security ìjọba àpapọ̀ lórí immigration ìjọba àpapọ̀ lórí gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjà àpapọ̀ ló lágbára lórí ẹ̀ gómìnà wa lè ṣe tó lè ṣe ó lè ṣe gbogbo ọjọ́ ṣe tó bá di security kò ṣe tíjọba wa lè ṣe tíjọba àpapọ̀ bá ṣe ìjọba wa lọ́nà àwọn ò lè ránṣẹ́ sọ́dọ̀pá kó lọ ṣe báyìí táwọn òfin bá sọ pé má dàdó kò lè dàdó má lè dàdó ara wa jẹ. ámì kò sí kọ̀mándì gọ́ọ̀mù wa lágbára. na tá a bá mú ọ̀daràn ti díyàn pé seventy percent of our farmers ní gbogbo Ìbàràpá wọ́n ti tú wọ́n ti kò lóko ṣe tó dáko twenty eighteen làwa ti àwa lọ́balọ́ba lọ́dọ̀ wa nínú ọ̀gbọ̀n yóò kí ogun ibà kìí sí dìde ṣàtúgbọ̀n náà dìde. ó gbójú dìde ta ló ṣòro wa nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ ìyáàdì wọ́n gbé ọba wọ́n gbé ìyàwó rẹ̀ wọ́n gbọ́ ọmọ rẹ̀ àwọn aládáwùjọ tá a fi lọ ra padà ní ìgbónlé bàbá aṣọ tí bá tíwèé tí bá sọ. ten bags of garri ten bags of ẹ̀gbọ́ ten bags of drink láfàwọn tá a fi sínú gbó a ṣẹ̀ṣẹ̀ ní máa sọ fún ọlọ́pàá tá a bá wọn tó láti dọ́dọ̀ ọlọ́pàá láfi wọn mo kọ̀wé rẹ̀ lẹ́mí ń fi ilẹ̀ fún gómìnà kó lọ wádìí lọ́dọ̀ gbogbo ọlọ́pàá fọmọ́ṣán ní anti-kidnapping unit ní done. We are stakeholders. We partner with you. We have signed it. We spend our money to put up vigilante group tó sì wà ní gbogbo. A sì láwọn Fúlàní to jẹ́ pé wọ́n kù lè lórí wa tẹ́ ń bá yé lọ lógbó. Tó bá kojú bọ oríṣiríṣi ìgbà tí ó bá dijọ́ kejì wọ́n ti dé ní republic. Àmọ́ wọn àmọ́ wọn ní republic ẹni tó mú AK forty seven tó lò àmọ́ fọ́tò ẹ̀ wà tá a fà fọ́lọ́pàá mo ní ọ́fíì AK forty seven yẹn ṣùgbọ́n tí ẹ bá pè wá láṣìírí tí ẹ ṣe báyìí á fún mi ní ìmọ̀ràn tí ẹ bá tì agbára tẹ ẹ ṣe tẹ lórí lẹ́yìn gọ́fìnà ṣàtúwẹ̀lò tẹ ẹ fi ṣe àmọ̀tẹ́kùn that one be false breakthrough tí wọ́n bá ti jẹ́ tá a bá ti bá dé ká ní state police ní state the state will continue to be a puppet under the federal government of Nigeria kí ló mú wa débi tá a wá àwọn yẹn ìta negotiate the Lancaster House when the two founding fathers of Nigeria nation represented their East religion was one a constitution that give the state power over the administration of the area. Wọ́n gbà bẹ́ẹ̀. Fiscal autonomy ó wà. Legislative autonomy ó wà. The House of Assembly in Oyo State is not under the federal government gbàgbà bẹ̀rẹ̀ rẹ̀. So the constitution ta operate ta gbàgbà tó gba independence that enable Oyo State look Ọ̀yọ́ uh, by uh, Western Region to become independent elected system government tá a bá operate unity system lánàá lánàá high command a lè bọ́ níbi ìdánsẹ̀ akọ̀kọ̀ ìlú jíjí bá ìlú tó náà tí ẹ bá tì ní oyè akẹ́jọ́ kẹjọ́ we cannot operate a federal system of government tí ó jẹ́ pé adopted one what we are breaking the is system of government under the state government has no power láti save àwọn èèyàn wọn once you get somebody arrested and give them to them, tí id ní federal bá rẹ́ṣẹ́ sí commissioner of police pé release the person He cannot listen to you. I'm telling you. I'm a student of contemporary political history of Nigeria. I was there. I'm an activist and I know. So, gbogbo ẹni say tó kù, ẹ má jẹ ká dára dáhùn. Gómìnà Cross Anípa ti padà sọ̀rọ̀. Anípa ò tà sí ṣe. A ní ìgbàlá ṣẹ̀tọ̀ a ní Ṣakí sector a ní Ìjẹ̀bú sector tí kankan bá ti dájú àfitá kò ṣe àwa pẹ tó dájú fẹ́ ṣe àwọn èèyàn títí tí àwọn èèyàn délé àwùjọ lọ àwọn èèyàn délé dé public bọ́ wà ní òwe yìí wà I will submit it to this is the original report by our operatives to our local they are there now they are still serving there. tibali card ajina one two three four five six seven eight nine ten. gbogbo káàdì mú tó jẹ́ confam wọ́n wà bí express àgùdì ìjọba we spend our money in millions just to show you that the traditional rulers. I talk to the makati government. Ah, gọ́ọ̀mẹ̀ntì a ní sẹ̀sẹ̀ máa dúró dìjọba àwọn àwọn lajọ àwọn ló àbẹ̀ mẹ́ni ọ̀bẹ àwọn tiẹ̀ ti dé mẹ́ni ti jókòó kì í ṣe là kì í ṣàdáṣe yẹn o ìdí kọ́ọ̀sì a máa ń fa wàhálà láàrin àwa ṣùgbọ́n a kò ń gbà níta ṣe mọ́mọ́jẹ́ ká dá iye ẹni to ti ń pa ní stéètì rẹ orúkọ rẹ wà iye tí ń gbà tí ń tà ó wà ní stéètì wà wọ́n. with date with everything. Oh, so, Your Excellency, you can put a wonderful device, but the operation of the Constitution will not allow you to achieve the goal. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ejo, subscribe, subscribe, eh, Stevie was Swoby.